mo kí yín gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà àti ọmọ ọlọ́run ẹ gbọ́ ohun tí ọba àwọn bá mi sí nàìjíríà àtàwọn àyànfẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run àti bàbá ọbásanjọ́ pàápàá fún àléébù iṣẹ́ ìránṣẹ́ mi ní ọdún twenty twenty kí n sọ fún gbogbo ayé fún correction wọn. one ọba àwọn bá wípé ọdún twenty twenty one yóò jẹ́ ọdún ẹ̀san ọdún ìdájọ́ ọdún ẹ̀sìn ọdún ìṣípòpadà àwọn akọni sí ọ̀run. mo rí pẹpẹ ńlá kan lójú ọ̀run tí ó jẹ́ wípé kò sí aṣọ lórí ẹ̀. E olúwa sọ pé gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti wà nínú òṣèlú tán ti kúrò nínú ọlọ́run tá ti ń fojú ìránṣẹ́ ọlọ́run wò pé nípa ọ̀rọ̀ ẹnu wọn àti ìṣe wọn àtúntòun yóò jọ ṣẹlẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ wọn pé ẹ̀sìn wọn ni mo rí yẹn kí aṣọ tí ò sí lórí pẹpẹ yẹn that is number one. number two ọ̀pọ̀lọpọ̀ church láti twenty twenty one lọ ní nàìjíríà olúwa sọ pé ó máa ní ìṣòro nítorí pé wọ́n ti dalẹ̀ mọ́ ọba àwọn ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run nínú ìjọ wọ̀nyẹn wọ́n á máa pull out olúwa lóun máa tú wọn lẹ̀ gẹ́gẹ́ bí àgùntàn láti máa gbé iṣẹ́ ìránṣẹ́ tiwọn kalẹ̀ that is the church. nọ́mbà tírì ní ti nàìjíríà mi ò rí àsíá nàìjíríà kó ti kúrò ní north di àárọ̀ yìí gbogbo àwọn tó dẹ̀ ń kéde ìbò president mi ò tí ì rí president nínú wọn di àárọ̀ yìí gẹ́gẹ́ bí ọba àwọn bá ti sọ fẹ́mi o ṣùgbọ́n ọ̀kan ṣoṣo tọ́lọ́run àwọn ọmọ ogun sọ fún mi ni pé tóun ò bá ti gba ọ̀nà tóun gbà nígbà ayé Abacha ìgbà ayé Yar'Adua yọ sí Nàìjíríà kóun sẹ́yìn ìjọba kóun mú lórí lọ kóun fi gbákejì pààrọ̀ wípé kórílẹ̀-èdè ó máa respect ogun o. Mo rí pé wọ́n jó church, wọ́n jó mosque, wọ́n dẹ̀ ń jó ilé. Kí àwọn ọmọ Ọlọ́run ó gbàdúrà o. Ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ ní 2021 kì í ṣe corona, kì í dẹ̀ ṣe SARS tí yóò mi orílẹ̀-èdè yìí jìnìjìnì. That is one. èèyàn ńlá kan dẹ̀ kú ní twenty twenty one tí nàìjíríà máa mọ̀ wípé yes igi ńlá kan wó that is all. ní ti nàìjíríà lẹ́ẹ̀kan sí mo rí wípé ogun àkọ́kọ́ àárín àti haúsá ni ṣùgbọ́n èyí tí mo rí yìí gbogbo nàìjíríà ni mo rí tí ó ń lọ tí wọ́n gbá bọ́ọ̀lù kan ṣoṣo tí bọ́ọ̀lù yẹn dẹ̀ fọ́ mọ́ wọn lọ́sẹ̀ tí nàìjíríà ò bá gbàdúrà dáadáa wàhálà tí ń bọ̀ lójú ọ̀run yìí tó bá bọ́ kò ní sí ẹ̀yà kankan tí ò ní fara pa o bọ́ọ̀lù tí mo rí tó ń gbá ètò fọ́ yìí yánnayànna ló fọ́ sí o ìyẹn ní ti nàìjíríà o ní tilẹ̀ yorùbá ọlọ́run sọ fún mi pé ní ọ̀run pé nàìjíríà ti lọ o ṣùgbọ́n ní tilẹ̀ yorùbá olúwa ní kẹ́ ẹ máa múra fún gbogbo ìgbà yorùbá nation ń lọ o àwọn tó fẹ́ẹ́ ṣe ìgbìmọ̀ láti ṣe àtúnṣe láti kó ìgbìmọ̀ yorùbá jọ wọ́n ti lọ ṣàjọlé wọn lórí mo rí i pé wọ́n rán obìnrin kan lọ sí ní ìrókò ó lọ́ọ́ fi agbọ̀n ayé àtijọ́ Basket kó ìjàlọ jáde àǹtí ó ti dà á sáàrin wọn wọn ò lè gbọ́ra ayé fọ̀ náà mọ́ ṣùgbọ́n gbogbo àwọn tọ́lọ́run fẹ́ lò fún ìṣọ̀kan ilẹ̀ yorùbá ó àjọ láti inú àtàwọn tó wà lábúròdù àtàwọn tó wà ní nàìjíríà àjọ ìjàlọ láti inú ìrókò tá ń ṣe kọ́lọ́run dáná sun àtijọ́ lọ àtàgbà àtòbìnrin yẹn àti ìrókò yẹn kọ́lọ́run dáná sun ìjọba yẹn olúwa máa gbàdúrà àṣírí ìtàn fẹ́ fi ìjà ìjọba Odùduwà ìjọba ilẹ̀ Yorùbá lógun nìyẹn o lógo ilẹ̀ Yorùbá tán bá ti fi Odùduwà sí lógo tán gbàdúrà fún lógo míì ọba àwọn bá sọ pé nǹkan mẹ́ta máa ṣẹlẹ̀ sí yín èkínní ọ̀tẹ̀ èkejì èdèàìyedè ẹ̀kẹta ogun o kẹ́ ẹ lọ gbàdúrà ṣùgbọ́n pé yorùbá nation ní lọ yorùbá nation lọ gẹ́gẹ́ bí tolúwa sọ fún mi o ó lè pẹ́ o mi ì mọ̀ kókò ìyẹn tilẹ̀ yorùbá gbogbo àwọn ọmọ ilẹ̀ yorùbá tó dẹ̀ wà ní abroad ká máa ká máa gbogbo ọgbọ́n tọ́lọ́run bá fún ọba àwọn bá ní ká máa lò láti wá òmìnira sílẹ̀ yorùbá tí wọ́n bá lò ó tí àjálù yìí bá já gbogbo wọn ló máa affect ìyẹn ti ilẹ̀ Yorùbá. ní ti gómìnà Èkó Ògùn Ọ̀yọ́ àti Ọ̀ṣun ọba àwọn bá sọ fún mi ní ti gómìnà Ọ̀ṣun Ògùn àti Èkó mi ní sọ ọ̀nà fún wọn mọ́ torí àwọn tí ó misinterpret mi ẹnìkan nínú wọn mi ò rí wípé ó ṣèjọba lẹ́ẹ̀mejì o àwọn méjì tó kù náà bí ẹni lànà kọjá ni mo rí mákindé tó bá máa ṣèjọba lẹ́ẹ̀kejì ẹ sọ fún pé kó pèsè omi fún àwọn ará ọ̀yọ́ kó pèsè iná fún wọn kí àtòsó àtọ̀tá àtọ̀rẹ́ kan mọmi ẹ̀ kan lò náà pé tí ó jà fún nìyẹn àṣírí ẹ̀ nìyẹn ìyẹn ní ti Mákindé o ní ti àwọn ní ti bàbá Ọbásanjọ́ ọba àwọn bá sọ fún mi wípé mo béèrè kí ni àṣírí bàbá Ọbásanjọ́ olúwa sọ fún mi wípé àṣírí bàbá Ọbásanjọ́ ni òkìkí wípé ọjọ́ tí kò bá ti lókìkí mọ́ pé spiritually physically pé ó kú nìyẹn Ipe ìkan ṣoṣo tí nàìjíríà lè fi ṣe ogun ọbásanjọ́ ni pé kó sọ̀rọ̀ ká má rìpláì rẹ̀ bó lọ ní títì bó bá bó aṣọ sílẹ̀ tó rìn wò pé ó fẹ́ fi ṣe ìràpadà òkìkí ni nínú pípà nínú gangan ní gọ́ọ̀mẹ̀ntì tó bá ti sọ̀rọ̀ tán bá ti dá lóò láàánú oṣù méje tó bá ṣẹjọ́ bá sì wà láyé ó jẹ́ pé mi ì ṣe wòlíì ọlọ́run mọ́ ṣùgbọ́n ní gbogbo ìgbà tó bá ti ń sọ̀rọ̀ tán bá ti ń reply rẹ̀ tí gbogbo èèyàn tó kìkì rẹ̀ kàn olúwa sọ pé ẹ̀mí rẹ̀ yóò máa gùn sí agbára rẹ̀ yóò dẹ̀ máa rìn mí o kí àṣírí ẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí olórin ayé alágbára ní nàìjíríà ní twenty twenty one tá a bá gbàdúrà olúwa ni wọ́n ń kọjá lọ bí olúwa ṣe sọ fún mi nìyẹn finally kí n tó gbàdúrà fáwọn ọmọ ọlọ́run tí mi ò ra dátà mi ra Eh, mi send owó sí tẹ́ máa send message yìí kí n tó gbàdúrà fún ọ. Finally, ọba àwọn bá ní kí n sọ fún yín o wípé ọdún twenty twenty one yìí kí ẹ dúró nínú Olúwa òun máa ṣe ìgbédìde twenty twenty one mìíní sí three perfection òun máa mú ṣe àṣepé ní ìlọ́po mẹ́ta fún ayé àwọn tó bá wà nínú olúwa tó dẹ̀ dúró nínú òun tí wọ́n retí dídé olúwa wa ìyẹn ní ti àṣepé eléyìí ní ti àléébù mi tó lúwa ní kí n sọ fún gbogbo ayé mo bá ọlọ́run sọ̀rọ̀ nínú igbó yìí pé olúwa àwọn èèyàn gan iṣẹ́ tó rán mi sí ayé wípé olúwa dìde kẹjà fún mi ọlọ́run lòun ò jà wípé iṣẹ́ ìránṣẹ́ mi ní 2020 ní àlébù pé àlébù tó wà ń bẹ̀ pé gbogbo nǹkan ni mo béèrè lọ́wọ́ nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ pé mi ò béèrè mẹ́tọ̀ pé bàbá nu olúwa ni mo béèrè pé mi ò ní mẹ́tọ̀ pé iṣẹ́ tó rán mi ṣe ayé wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yẹn odidi ni mo gbé kalẹ̀ èyí tó yẹ kí n jẹ́ ní kéékèèké mo jẹ lódidi pé torí àìní mẹ́tọ̀ yẹn òun ló fà á táwọn èèyàn fi ń gàn mí pé kí n dẹ̀ sọ kí n make sure pé mo sọ fún gbogbo ayé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tá a dìde ní ìsìn pé bàbá nínú olúwa la nípa àní mẹ́tọ̀ pé ọ̀tá wa ò lè rìn jìnnà wípé kí n sọ gbogbo àwọn ọmọ ọlọ́mú wá sọ fún olúwa pé àwọn tó fi ìwé babalọ́lá ṣe mẹ́tọ̀ tá sí ìwé gbísà ṣe mẹ́tọ̀ ìwé brigade ṣe mẹ́tọ̀ olúwa ní ẹ̀tàn ní gbogbo wọn wípé wọ́n ẹ̀ fòkú ṣe mẹ́tọ̀ pé àlàyé ni máa se ṣe mẹ́tọ̀ èèyàn pé kí n máa lọ kí n lọ béèrè fún mẹ́tọ̀ pé ó máa rán mi sí mẹ́tọ̀ tí ó máa tọ́ mi nípa ti pé mo ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ lé èèyàn mẹ́ta ó gbọ́dọ̀ ní ẹni tó pè é ó gbọ́dọ̀ ní áńgẹ́lì rẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ ní amọ̀nà rẹ̀ táyé pé èèyàn mẹ́ta la gbọ́dọ̀ ní Ọlọ́run tó pè wá wa àti mẹ́tọ̀ wa wa pé kí n lọ sọ fáwọn ọ̀dọ́ bíi tèmi tí wọ́n máa ní bàbá lolúwa tí à ń ní mẹ́ńtọ̀ ipe mẹ́ńtọ̀ tí mo ní mo ní pé ọjọ́ wo ni mo ti rí àwọn bàbá bàbá tí mo sọ pé mẹ́ńtọ̀ mi pé ṣé wọ́n mọ ibi tí mo wà báyìí mo rárá ó ní gbogbo ohun tí àwọn èèyàn torí ẹ̀ fi kú wá mi tá à ń ṣe wàhálà pé iṣẹ́ tí mo jẹ́ fún wọn bí òun ò bá ṣe jẹ́ kó lọ́lá tó pé àìní mẹ́ńtọ̀ yọ sílẹ̀ pé kí n dẹ̀ sọ fún gbogbo àwọn èèyàn Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ọba àwọn bá dẹ̀ mí kí n sọ fún gbogbo ayé finally kí n tó gbàdúrà fún wa wípé àwọn ọmọ Ọlọ́run kan máa múra pé wọ́n lọ. Mo rí Primate eh, Ayọ̀délé tó máa ń jẹ́ṣẹ́ Olúwa yẹn. Ọba àwọn bá sọ wípé yóò jẹ́ṣẹ́ Olúwa kan láìpẹ́ yóò di wàhálà fún un, yóò di wàhálà gidi pé yóò bọ́ sí ẹ̀sìn, pé gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run tá a máa ń jẹ́ṣẹ́ Olúwa tí ì ṣe pé láti ọ̀dọ̀ Ọlọ́run wá tó jẹ́ pé à ń jẹ lórí à ń pákéjì ẹni pé ẹ̀sìn wa ó ti fẹ́ délẹ̀ Olúwa yóò wà pẹ̀lú wa gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ wọ́n ń pín mẹ́sẹ̀gì mi ní ọdọọdún tẹ́ ti ń pín léyìí fún gbogbo ibi tó yẹ kó dé láyé ẹ gbọ́ igbe tò mi ò rọ́mọ̀ mi mi ò ráyà mi mi ò rólóore kò ní wọnú lẹ́yìn ní èkejì bẹ́ẹ̀ ti ń parí ọdún yìí ohun gbogbo tó jẹ́ ogun yóò parí bẹ́ẹ̀ ti ń wọnú ọdún 2021 lórúkọ bàbá tọmọ tẹ̀mí mọ́ ògo yín ò ní gbé inú aginjù ibi gbogbo fóònù gbogbo tí mẹ́sẹ̀gì mi bá wọ̀ eh, inú ilé tó bá wọ̀ gbogbo ẹ̀ tẹ́ bá fi gbàdúrà tó jẹ́ pé ọpẹ́ mi lẹ máa dún lọ́dọọdún adúpẹ́ mi adúpẹ́ mi kan mi dúpẹ́ ní ọdún 2021 ẹ dúpẹ́ mi ẹ ti dúpẹ́ rere gbogbo ní èkejì ẹ̀kẹta gbogbo ẹ̀yin tó jẹ́ pé fada Christmas àbí. ẹran orí mídíà lẹ máa fi ń gba ẹ̀bùn ọdún tí a kì í fi nǹkan ọdún ṣe wá lóore gidi tó jẹ́ pé happy Christmas and new year advance ni gift ọdún wa ta máa ń gbà látọdún ìlọ ogun yẹn ṣẹ nígbà míì tá a bá ti parí ọdún tán à á dìlítì mẹ́ṣẹ́jì títí títí títí odidi wákàtí mẹ́rin kò ní ṣẹ́bù ọdún kankan bẹ́ẹ̀ lọ́dún yìí kò ní ṣẹlẹ̀ sí yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí ògo ni fún Jésù ló kọrun ó ti rí bẹ́ẹ̀ nìyẹn o àárín àwa àtọlọ́run kò ní dàrú títí dóòpin olúwa yóò mú wa dúró mo dẹ̀ bẹ̀ yín ẹ gbàdúrà fẹ́mi náà ní ìkẹyìn kí ìgbẹ̀yìn mi kó má dira dáadáa kí n rí ọlọ́run kí n torí ikú pàápàá bókùn dẹ̀ kí n jẹ́ ọlọ́run kulẹ̀ kọ́ ọlọ́run fi kú bà sílé mi gbogbo àwọn tó dẹ̀ lépa ẹ̀mí mi káàkiri ní ṣíṣe káàkiri assassin kí ọlọ́run kó jẹ́ kí n mọ òdodo kan dẹ̀lẹ̀ dé ọ̀run kọ́lọ́run ó fi àkókò iṣẹ́ ti wàhálà nínú ìjọ àpọ́sù ti Kristi olúwa yóò wà pẹ̀lú wa ògo ni fún Jésù lóko thank you thank you gbogbo yín ẹ̀yin ọmọ ọlọ́run olúwa wà pẹ̀lú yín ẹ̀rọ ànúgbà a ó jọ dé ọ̀run together with amik heaven ọlọ́run dẹ̀ sọ fún mi pé tí nàìjíríà bá fẹ́ bó kọ̀ kí wọ́n ṣẹ́ẹ̀jì gbogbo chief chief defence ọ̀gá ọlọ́pàá ọ̀gá navy ọ̀gá sọ́jà ọ̀gá gbogbo káńsì ẹ̀jẹ̀ nàìjíríà tán bá fẹ́ lò láàfin pé wọ́n á rí àlàáfíà díẹ̀ bọ́ tá à bá sẹ́ǹjì ẹ̀ ká tó máa wò pé wàhálà tá à rí rí ní nàìjíríà wọ́n á tó rí ìlọ́po ẹ̀ ní twenty twenty one thank you thank you god bless you.